أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa àgbà olùfẹ́wa olùṣìpẹ́wa aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀lọ́ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àfáàwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀máà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kó láàtàlù kìámà tira tá a fi sí ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni oní ni alfatawa muhimma awon ìdáhùn si biri ẹ̀sì to si pataki ọlá pé Ramadan ti wole? eko ti ya ń kọ́ lọ́wọ́ Ramadan oni ni Kala kàlá oṣù Sha'ban fi ìfihàn pé Ramadan kò tó bí ogún tó má ní Ramadan inshallah ọlọ́wọ́ bá ń bẹ̀ẹ́ سانو وجا وانو في رمضان وبلايات لاي كدا ويريتو وانو رمضان مسا في كلين كوكاوا ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم اجتماع المسلمين في صوم والفطر مطلوب الشرعي وبيان كيفية ذلك eh page 602 question 874 naam síbẹ̀láde ó ní ìtìmọ́ mùsùlùmí na fi sẹ́wọ̀n ìpapà àwọn mùsùlùmí lórí àwẹ̀ káàmù gbogbo wọn tó pàwẹ̀ lẹ́gbà kanáà wọ́lfẹ́tì wọ́lọ̀sọ̀lẹ́gbà kanáà مطلب الشرعي انتو الشريعة الفرامان تعفني وبيان كيفية ذلك العلم ببولس لسيسي به تحدث امام أزهر في بداية شهر رمضان مبارك عن أهمة التوحيد الرؤية الهلال في عالم الإسلام وطلب الاسماء والعلماء المسلمين التكرير ذلك ماذا ترى سماحتكم حول هذا وإمكانيته فعني تحدث إمام عذار إمام عذار لإجبت قالوا وفعل أما فعل إجبتني ونعملك أكون نلوري أفعل بعيلو دوتيما أنا أما مثلي في بداية شهر رمضان نبدأ رمضان أصعر بقى المبارك عن أهمية توحيد الرؤية الإلال pé káà mùsùlùmí gbà pé tó bá ti rúṣùbì kan wọ́n ti ní gbogbo kankan káà mùsùlùmí gbà pé tó bá ti rúṣùbì kan wọ́n ti ní gbogbo àgbáyé nìyí في عالم الإسلام نبقوا أباء الإسلام وطلب اجتماع علماء المسلمين تكرر ذلك وده يتوقع مسلمين وعفاء مسلمين كاكبانو قلوريه ماذا ترى سماحتكم الله عينك لا يلي ترهيب حول عاذا وإمكاناتي أتبول سيسيسي wọ́n bí lọ bàbá bùn bá àzùbá ìpín nǹkan tí ó lórí àwọn àfáàlẹ̀ mísírà wínú pàápàá jùlọ lásìkò tí wà jọ ìpẹ́ ọlọ́run bá wa ṣe ìròyìn kíákíá ní ọ̀tẹ̀ káàkiri àgbáyé tẹ́tẹ́lẹ̀ ìròyìn lè pẹ́ kọ́tọ́ àmọ́ ìsìn ìròyìn أمر طيب ومحبوب للنفوس ومطلوب شرعا حيث أمكن ربنا شك كسيم جنبه أن الاجتماع المسلمين في صوم والفتر كان مسلمين بانوكو كنت ما بابا أو عندو كنا كنت ما سينو جو كنا أمر طيب انت تداني تداني ومحبوب تعالى نفسين للنفوس ومطلوب شرعا سريعا لترمان حيث أمكانت ما في شيء لكن لا سبيل إلى ذلك إلا بأمرين أما كل سيسي أتقول له كم يجي فقال عمر يجي أحدهما علاقة أن يلقى جميع علماء المسلمين اعتماد على حساب كما ألقى رسول الله صلى الله عليه وسلم آه، وألقاه سلف الأمة aláwọn akọ́ mẹ́rin an yalgal jami'al ulama al-muslimin ká musulmi gbogbo àwọn musulmi fagilé ìtìmá ala al-hisab pé gá à ń ṣe sírò pé òní ni 13 òní ni 14 kábà fọkàn sí torí sí òye máa takura wọn kí musulmi gbogbo àwọn musulmi fọkàn kúmọ̀ fọkàn sí ìlú kama algahu rasul sọ bá mi ti fagilé alábi ni inna qawman la nuhsan àyíká òǹkà أما أصوم لرؤيتي أهو عن وصلي أوديوا so with this kí àwọn gbogbo mùsùlùmí gbà irú ohun lágbèjú nìsín irú Nàìjíríà nìsín irú Habib Agége ó ti sọ gbójọ́ bẹ̀rẹ̀ abẹ́rẹ́ rẹ̀ ìfẹ́ láti láàṣẹ yóò kàn ní ẹ̀kàn yọ 11 days mathematics tiẹ̀ ní ìsáàbù tiẹ̀ ní ẹ̀kàn yọ 11 days ní gbáàsì oní tupatubọ sí jẹ́ ìlọ́jọ́ àwẹ̀ ìṣirò tí wọ́n nù ṣòkòtò lè ṣeéṣe àti gbogbo ọgbà kò sí káàrin ṣìṣirò ẹ̀ ká máa wá oṣù ni ó di yẹwà aláàkọ́ ni náà bẹ́ẹ̀ bí ṣùgbọ́n gírí àtàwọn sẹ́lẹ̀fù wọ́n yẹ ya ká lè máa wá oṣù ó di بإكمال عدة كما بين النبي ورسول ذلك للرسول صلى الله عليه وسلم في الحديث الصحيح طبعا آه، كعواد كنت كما هو بلد الحديث الصحيحة آه، وقد ذكر الشيخ الإسلام ابن تيمية في فتاوى الشيخ هو ابن تيمية وصل إلى فتاوى عليه volume uh, 25 page 132 أضيوا اتفاق العلماء على أنه لا يجوز الاعتماد على الحساب في إثبات الصوم والسفر والفتر كعام مسلمين جون وفرما ودب قاموا اتفاق وفرما يقول كني عبر بكر ليقول يوم كا 13 14 كني كان عبر بكر لي أضيوا في إثبات الصوم láti bẹ̀rẹ̀ àwẹ̀ wọlé stage atlantis ọdún wọn dákàrà hafiz bin fath afáwà hafiz askalani ni ibn hajar ọsọ nù fatih bari volume 4 page 127 and bájí lọ́dọ̀ afáwà alágbèrè bájí ijma'u salaf ala adam itimad bi isab àwọn afáwà àtiwájú wọn gbogbo àbúrò máa dọ́kànlé òǹkà ìṣirò وعن إسماءهم حجة على من بعدهم إسماء أتوقع أدوى دني حجة لولي أتعب لأي طب ما أفعوا أدوى أقبلون كان أو أتعب لا يري نفسي تتقون كان كسي دابيسو أودي يوا الأمر الأمر الأمر لا أكون الأمر الثاني أذكر أن يلتزموا اعتماد على إثبات رؤية في أي دولة الإسلام الإسلامية نعمل بش... يعمل بشرط الله يلزم بالحكام لكن أن يلزم باعتماد على إثبات الرؤيا كبوا قد بالثلاث الأولى إفرات إريوسو في أي دولة إسلامية كبوا لوقت دولة إسلامية تقلي ونلو شريع تعمل بشرع الله دولة ما نشكل شريع الله وبعدين بقبلها ó di ẹ̀dá ọ̀rọ̀ lọ́gbọ́n ṣe pẹ̀lú ṣẹlẹ̀ ọlọ́ba gbogbo àgbàgbà wọ́n tẹ́lẹ̀ múlù lórí àkàmì tó lè tẹ̀síwá láti mọ̀tẹ́lẹ̀ àwọn òfin rẹ̀ fàmátà sábàtà ìndà ha rú'yatul hilal bayyina shar'iyya dukulan aw khurujan gbogbo gbàtà bá ti pé dáwọ́lá ìsìlámíyà ìwọ́n bá láwọn rí ìtẹ́sù hilali bilbayyina pẹ̀lú àlàyé tó yanjú shar'iyya dukulan a oṣù wọlé ni oṣù ramadan ni wọ́n rí ni àbí oṣù shawwal ni wọ́n rí ni o أودي دخولا وخروجا أودي تباوعا في ذلك عملا لبوات أتك أتك أتبوا أتك ولكن قالوا شيء قالوا كل سوم لرؤيته وأفتروا لرؤيته وإن قم عليكم فأكملوا الإدة إدة لا ويباتي رسل إدة ويباتي رسل تباتي وادي كل كل بجوان كيا كاو كاكوي وقوله قولوا عن ابدا العديد مثلا كان ان امه اميه امه تي واي الامه تي اوكو ما كو تي ما كان قولوا لي شو كان اتلو بقى حسابي حسابي اودي لا نحاسب الشارع كذا وكذا الشارع كذا سبحان الله باي النبي قال له باي الشارع كذا كذا ما ذلك تواكا oṣù báyìí ni báyìí ni báyìí ni wíwọ̀ 29 ó di ọtí bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta àṣẹ́rù àkádà wà àkádà wà àṣẹ́rà bí yẹ́dì ìsàlátà mọ̀rọ̀láàtì ó náwọ̀ rẹ̀ lẹ́mẹ̀ta mhm. wà ákádà bí ìbáhámi fi sáàlẹ̀ náà tó di bẹ́ẹ̀ lẹ́kẹta ọwá ká àtàkpàkókò ó fi àṣẹ́rù àkádà àkádà àkádà ó di which became 29 rí ni nkẹta islam sọ tàwa lórí ìṣirò àìdíkẹ́ lórí ìṣirò náà وشر هكذا وهكذا وهكذا وأشار بأصابعه كلها إن ببوي كان ببوي يعني بذلك أدني وشر هكذا هكذا هكذا قلنا ولك ببوي لنا لنا ولي جاتو جنا ولي جاتو تاتي فأشار بأصابيه كلها كان يعني ذلك عليه الصلاة والسلام أن الشعر يكون تسعة وعشرون ويكون ثلاثين في أصل جاء تنتين أول جاء تاتي عبيب يكون نعم وأحدث بهذا معنا كثير من حديث ابن عمر وأبي هريرة وحذيفة بن يمان وغيرهم رضي الله عنهم أو متمر لي وقوع ní àdísà abdullahi bin umar àdísà abi huraira àdísà obìnrin bin yaman wa gẹ́rẹ́ àtàlùmíwá wa ma'aluma anna al-khitab an-nabi sallam laysa khasan li ahli madina ẹ̀rọ gbogbo ọ̀rọ̀ àníbìsí àti bá sọ kí n bá wọn ra madina nìkan sọ̀rọ̀ gbogbo àkọ́dà kí n bá wọn tó wà lásìkò sẹ́ni tẹ́lì kí á mọ̀ fi tó kí wọ́n ah, gbà ọ̀rọ̀ anábì kìí sí ní ẹ̀mà kíkò gbogbo ọ̀rọ̀ a máa yẹ̀wò tó bá mọ̀ àmárà anábì sẹ́ra kò sí kò sí yà yẹ̀wò straight sami'na wa ata'na ó di yẹwà ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹwà نعم بل هو خطاب الأمة جمعاء في جميع آثارها وأمتار وأمصارها إلى يوم القيامة أني بل رأى النبي محمد صلى الله عليه وسلم هو خطاب لأمة على على على على عين بقبوة الأمة جماعة رفعته بقبوة الأمة بعد في جميع أعصار بقبوة وعسكو عصر كان بقبوة عسكو كان نينا وأمصار بقبوة مثل كوكا بقبوة كوكا فعلوش وبعد أراه كسي إلى يوم القيامة ذلك يوم فتو فمتى توفر هذان أمران تباري أما الأمر بدي بسيطي أمكن أن تجتمع الدولة الإسلامية على صوم جميعا وافطر جميعا أسشي كان مسلم قالوا قل لك دولة بلا وجو كنا قصة دو أسشي فنسأل الله أن يوفقهم بذلك أم بلوبا كنت موثقهم إليه وأن يعينهم على تحكيم الشرعية الإسلامية قل أنا ولو لا ما تلي شريعة الإسلام ورفض ما خالف لا ريب أن ذلك واجب عليهم بل إليه واجب بل واجب يريلون بقوله سبحانه وتعالى فلا وربك الله لمفيرون بعد يقول أروا لي فلا مفروض بالبوا وربك لا يؤمنون هو وجنتني من ردو حتى يحاكمك فيما شجر بينهم اياتهم في ممو النبي من تبات تنفان فلانوا على رأي لفو حديثي تموتون جتابي جمو لا يؤمن أهلكم حتى يكون عواه تبع أما رفو نقبرانو يؤيدها مبعوا رأيهم فنقبرانو ẹwà ọ̀rọ̀ yìí bá ọ̀rọ̀ yìí tó wá túmọ̀ rẹ̀ gan ni fàlà ọlọ́ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ jẹ́rú yẹn wọ́n rọ́bì mo fi ọlọ́wọ́ bàrẹ̀ bọ̀ la yu'minun wọn ò ní mẹ́ni la yu'minu ahadukum hatta yuhakkimuka àti tó bá pé wọ́n ni wọ́n bá múlò dájọ́ fi máa ṣe yàrá bìtì wọ́n ní ìfàfà kó tẹ̀lé ọ. ó di é bó ti rí ni hatta yuhakkimuka fi máa ṣe wọ́n lámì yajidu fi anfusihim rayba haraja wọ́n láyé yajidu wọn ò gbọ́dọ̀ nígbà kan pé àbíbẹ̀ ni àbíbẹ̀ kòkòrò gbọ́dọ̀ sínú ọkàn wọn. خرج مما قضيت أن تبقى تدلجه ويسلموا تسليما قول الجواب السلام ọlọ́run wí ànábì wí fa fẹ́lá ọ̀rọ̀bìk ọlọ́run tún fira rẹ̀ búra fẹ́lá ọ̀rọ̀ ojúmọ́sí ròyìn ọ̀rọ̀bìk bú fọ́lọ̀ ọba rẹ̀ búra ó ní yẹwa sọ̀rọ̀ ànábì sẹ́lẹ̀m kí ti díẹ̀ máa gbé yẹ̀wò ni ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí wọ́n ọba wọ̀já fi màánáà min àyàtì وما جاء في معناه من آيات أتوتوا بأبدأ منه آية ولا ريب أن في تحكيم جميع شؤون إن صلاحهم ونجاتهم وإتماء شملهم قسيم جميع أن تاكيمها إيمان للشريعة إيمان للسنة في جميع شؤون بقوة العمل وصلاحهم بنان مثل يعيات على القيامة ونجاتهم أطلع وإتماء شملهم تتوقع مبقوع يبقى ونصرهم على عدوهم ولينا لولوب بيقولي عن وتعوان وفوزهم بالسعادة العادلة والعدلة إلينا اليوم وسوريري أيد القيامة العادلة تعيني والعدلة القيامة ودي نسأل الله أن يشرع صدورهم أن بنوا بالات السبايا بايا لذلك ويعينهم عليه كلنا ولو إنه سميع قريب ọlọ́run olùgbọ́rọ̀ jùlọ ọba tó súnmọ́ jùlọ mẹ́ta gbàdúrà àwọn ọlọ́ọ̀bà náà ó tó báwọn tọ́ ọlọ́run sàmà tó ọlọ́run kò fọ́rọ̀ yìí ọlọ́ọ̀bà tó ń gbà ti ṣẹ́wọ̀lá azar sọ̀rọ̀ yìí àwọn misiri àtàwọn maliki wọn ẹ̀rí pé ọ̀rọ̀ tí sẹ́wọ̀n islam sọ ẹ̀ṣẹ́ sẹ́wọ̀n azra ní sọ ọya ìgá fọ́pá musulmi wapọ̀ sheikh bumbazu wani afárama àmọ́ pẹ̀lú ṣòro ìgbéga mọ̀ sí pé àǹkà àwọn ọjọ́ mọ́kànlá kò ní oṣù kan ní àbí àǹkà oṣù kan ní ara ọmọdé ẹ̀mú ká padà sí tánàbí wí fọlá wa rabbik tí wọ́n ní láì tẹ̀lé sínú kò sí wà á ń bẹ̀ ẹni wíwẹ̀ lágbàáyé wá ti rí oṣù táwọn pé lóyún ẹ̀ olódodo ni ó di eyín ẹ̀pẹ́ ọ̀rọ̀ oṣù òsì ọ̀rọ̀ oṣù yìí ní nàìjíríà gan ọdá fìtínà alẹ́ gan àwọn kéèkéé ńlọrin bẹ̀fà kan ti wá àti pàpẹ́ ọ̀rọ̀ oṣù ó máa dá wàhálà alẹ́ gan ó wá ń sọ̀rọ̀ fún wa pé ṣéwù kan bẹ̀ wọ́n pè ní ṣéwù dẹ́mbàrà náà alájẹ gbókọ̀ rí níbo olúwo lọ́wà kàsínà lọ́wà tí kàsínà ní sí ní wọn wà bẹ́ẹ̀ xew dambarna ama nga dog min marna manam docteur ama nga dog min marna aru eh, ma kí ma pàfọ́láró àwọn lọ́dún náà sọ pé ọlọ́run ọkẹ́ ọmọdé kẹmọ́rá ní ká ọmọ káàbà kòkò mẹ́ẹ̀ẹ́dógún ló fi rẹ̀ tòbí kẹsùsù ìsìláàmù ló ń bí àbí Ah, olóṣù lè dé lọ́la fáyẹ̀ ní ti wáyé báyìí lọ ní àwọn kéèké ní oṣù lè dé lọ́la ní àfá àkàgbọ́n àfá láà lọ́ba lóṣù lè lọ́la ọjọ́ kejì oṣù ọba lé àfá yẹn ọkà pàṣẹ fún páàkà ni sẹ́mi páàkà ah, àwọn Yorùbá lọ́la mọ̀ sọ́lá rẹ̀ calabash o de calabash bọ́mọ mo ti fi mi sí ìgbà bí ìlú alájú pé wọ́n gbé ń pa káàkiri ah, wọ́n á sí àpé ẹ̀rí àmà àmà. Hmm. Hmm. sàwáwù náà ni sàwáwù náà ni sàwáwù ẹ̀ máa sí gbẹ̀njọ́ náà ẹ̀lì máa sí gbẹ̀njọ́ náà. ọ̀sẹ̀ tó gbé lọ ní sàwáwù àti ọmọdé kò ní pa ó rí eyín ṣe dọ́kọ̀ ẹ̀rí ní ọdún yẹ̀bá kí ló ń tẹ̀lẹ̀ tó bá pàkà tó pàkà pàkà wà lè dúró lọ́bí sọ́mà àwọn èèyàn àwọn òbí àìpé oṣù lé wọn lè bá ṣe ìdàmọ́ra náà pé ah, olólóṣù nílé oṣù lólè yìí oṣù lólè yìí wájà ẹ̀yìn ni wọ́n ń tẹ̀lẹ̀ ẹ̀ pàkà bá bọ̀ wá wọn lè bá pàkà ìfúnpá kábà pàkà bá bọ́lẹ̀ lójú bá ti àfa àgbà dúdú ah! tó ó sì ti bímọ so ṣé ó dámọ́rọ́ dára kò bímọ wọ́n á ní tó bọ́ wá tiẹ̀ bímọ tiẹ̀ ń ò ní ma sàárè rẹ̀ níjọ́ tí ṣé ó yẹ kú tó ń kí ló sọ̀rọ̀ abátẹ́kùn tó dé mo ti gbókù rẹ̀ lọ́mọ́ sí rí kò dé bí mo gbọ́n sàárè rẹ̀ àmọ́ ṣé ó dámọ́rọ́ náà òun náà bímọ àmọ́ sàárè rẹ̀ wà popular àwọn ìmọ̀ àti ziyara rí katsina dì sí ó di èmi katsina náà katsina náà ni damarna ó di ẹwà bó ṣe rí nìyí sọ̀rọ̀ oṣù tí máa di wàhálà ti pẹ́ kódà láyé àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in ẹ máa di wàhálà láàrin wọn àmọ́ pẹ̀lú májẹ̀mú tí bombaz mú wáyé káàmù sí bá lè parapọ̀ tẹ̀lé kò bá dájú àmọ́ àti parapọ̀ tẹ̀lé àwọn akọ́ nígbà ìsáàbù yẹn làwọn máa tẹ̀lé ìsáàbù bí òye wọn pọ̀rọ̀ àmì islam yẹ khitab li jami umma fi kulli asari aw amsariha wọn gbogbo àgbà kan tí wọn máa kà máa pa ní ìsìn àti máa kọ àti máa kà bí a ṣe òmìnira mọ́ ọ̀rọ̀ annabi la taqtasir ala asrin wala zamanin wala makarin bal yashmil kull makan wa kull asar ó di ọ̀rọ̀ annabi sallam kò máa ní ìlú kan àbí ààyè kan àbí ìlú ìgbà kan báyìí gbogbo gbà gbogbo gbà àwọn alẹ́ máa lájọ kan omi tó bá kí máa láwọn ọlọ́ba nígbà táwọn ń ka áyà kafaratul aiman tó lọ́wọ́ ní ẹni tó bá ṣe kafara tààrírù rọ́kàbà inú kọ́ bọ́kùnkú lẹ́rú أو إتعام عشر مساكين أبيكو باو يموا أو كسواتهن أبيكو راسفين يموا gàbí lọ mọ́nà pé mọ́nà kíní ọgbẹ́rì síra wọn gan agbọ́ ọ̀tẹ̀ irú pé kò sí tàbí rọ́kàbà ní sí a máa aṣọ èèyàn mẹ́wàá pẹ̀lú oúnjẹ èèyàn mẹ́wàá tẹ́lú ìwúra wọn yìí aṣọ ẹnìkẹ́ fẹ́rẹ̀ ti bọ́ èèyàn mẹ́wàá ní nílẹ̀ yìí mọ́nà lọ́dọ̀ tí inú àgbáyé ní ṣẹ̀rí à ń bá sọ̀rọ̀ lọ́dọ̀ tí ni aṣọ lọ́wọ́n ju oúnjẹ lọ níbùmí oúnjẹ wọ́n ju aṣọ lọ ọ̀rọ̀ yẹn olè yẹn yàn fi ìgbẹ́jà tìtà tẹ́ bá lọ sí Saudi Arabia kaftan ìsòkòtò àtẹ̀wò tó dáa yẹn tó pè Pakistan ta ó lè rí rà ní five years kaftan ìsòkòtò àtẹ̀wò kódà ó lè rà less than five years torí ọ̀rà blessing kan ní fifty years méjìlá jẹ́ ní blessing kan which means ó less than five years lọ́nu àwọn bẹ́ẹ̀ jẹ́ diet ló dáa oúnjẹ pé mutawasit pé ìjẹjẹ tó wọ́n ju àfihàn àtàkùn fẹ́ rí jamiu bá ń pèlè sí kájà abẹ́rẹ́ àkùwọ́ náà kó dó ó dé oúnjẹ mutawasit pé mi ìjẹ oúnjẹ tó wọ́n ju mo ti fẹ́ jẹ oúnjẹ balance jẹjẹ tó chìbì jù tàwọn takari mo fẹ́ jẹjẹ balance ọ̀nà tẹ́rì yà ọ̀nà tẹ́rì yà àfọ́sọ́ abẹ́jẹ oúnjẹ àwọn tẹ̀sílímù tàtẹ̀rì yà oúnjẹ ẹja tí ò lé egun ẹja tí ò kò sí egun bẹ́ẹ̀ ó yẹ àwọn tẹ̀sílìmù nù ó di eyín bó ṣe rí kó sànù wa mọ́nà ní lọ́dọ̀ tí ní aṣọ ti wọ́n ju oúnjẹ lọ níbo mi oúnjẹ wọ́n ju aṣọ lọ ó tọ́lẹ̀ ìdíbà ní Saudi Arabia bó ṣe rí nù ó di yá bá Muhammadu kò lè yé wọn tó pé dọ́là lẹ́yìn gbà tí dọ́là lẹ́yìn gbogbo owó kọ́lọ̀ kó sànù wa náà wa alaikum salam bila bí ọmọ ń pa rẹ̀ mú tó wé lọ ni mo ti gbọ́ mú tó wáyé kéré ni ó ní mẹ́rin pé ràwá ò mọ́ àbí àdísì sọ yìí ni àbí àdísì àbábá alájọba ló lè bè lọ́wọ́ wọn <laughs> yóò bí wà tó mo nígbà tó wà ní ègè lágbọ́ lẹ́nu wọn báwọn òótọ́ dẹ̀ ni sàárè bàbá yẹn ẹ̀dẹ́mbárẹ́ ọ̀hàn dìsìn ó di é bó ti rí yìí àwọn èkì lọ ní àwọn gbọ́wà káàkiri àwọn gbọ́wà káàkiri àwọn wà ìjà àgbọ́ àgbọ́rọ̀ mọ́sọ gbogbo ẹni ẹ̀kọ̀ọ̀kan ní mọ́sọ afẹ́wà kàmbẹ̀ ọkọ̀ mi kéwì à ń pè ní Ahmed Alaye ọkọ̀ wa ní kéwì ní ansaru Islam ẹ̀kọ́ afẹ́wà ní ansaru Islam bàbá yìí náà afẹ́wà ní Shafiu alakọ́mọ bàbá tọ́kọ̀ jẹ́ khalifa ọlọ́ ìkìlẹ̀ pé ooo ọlọ́run ní bàbá yẹn láìkí mi gan ní aláìsẹ̀ fíwì yẹn ó di ó ní 305 ibi 304 nílò wọ́n fẹ́ wọ compound bàbá ti hàn báyìí gbogbo ọmọ sukuu yóò para mọ́ni ó di wa tí mo lè rí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ahmed alayi tó bá sọ àwọn àtàn tó bá sọ àwọn àtàn wọ́n bá sọ̀rọ̀ àtàn abdulkadir jelani nígbà tí anabi rìnrìn àjò israel bomiraj Abdul ìjìká abdulkir járe ló fi gbé ànẹ́bì báyìí ànẹ́bì ìjìkádà mọ̀ ń tẹ̀ ẹ̀ ó ní ìgbà ń sọ àwọn sábà yìí ẹmọ̀ wò rẹ̀ ó sì máa gbélé ra wọn ó ní ṣe Abdul Qadir Jilani àbáwà rẹ̀ bá wíwá obìnrin iṣẹ́ àbùkọ́ tó jẹ lárí ohun gbogbo wíwá níbi Musa mo ti máa sọ̀rọ̀ níbi Musa àwọn Israeliya bẹ́ẹ̀ ni àwọn ṣéwù ṣéwù náà máa sọ̀rọ̀ ṣé àbùkọ́ tó jẹ lárí ó di ìwà kọ́lọ̀ kó sànù wa